يجيء أحدهم فيقول فعلت كذا وكذا فيقول ما صنعت شيئا قال ثم يجيء أحدهم فيقول ما تركته حتى فرقت بينه وبين الزوج وبين امرأته قال فاجتنيه منه ويقول نعم عنك rọwáwù mùsùlùm adájọ́ fún olúwa àtọrọ àlékún ìfẹ́ rẹ̀ òun ni ajẹ́jẹ́ tán lọ́wọ́ bá náà máa bá adáwà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yẹ́ ń fi ọlọ́run ní ìjẹ́jọ́ òun náà ní abárawa sọ̀rọ̀ nípa àkọlá wa àkùbáàbò ìfẹ́rí lọ́dọ̀ láàrin ìyàwó àti ọkọ kí làwọn kan ti máa ń fà á títí làwọn aburú tó wà ń bẹ abájá díẹ̀ ní wọn bá bá a ti máa kọrẹ ní nínú Islam aṣàlàyé fúnra wa látara pípé Islam pé ó fàyè lẹ̀ ó so pọ̀ ó sì fàyè lẹ̀ ó túká torí mọ̀ pé ẹ lọ túká wà nílé ẹ̀gbọ́n ìbúra yín rẹ̀ mọ́ o torí àwọn ewu tó lọ wá lẹ́nu gbà lẹ́nu adébíyẹ wọn níbi ẹjọ́ tó ṣẹlẹ̀ òfààyè gba obìnrin kò ságbá lọ́wọ́ rẹ̀ kó ló fẹ́ kọ ọkọ òun lẹ̀ ní ìrìn sí ọmọ kó wá jáde kó lé bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ọkọ ló lágbára èsì ọmọ. láti pé lónìí ká tó tẹ̀síwájú bẹ́ẹ̀ bá ní ìsìláàmù ó ní obìnrin kò ní oko ẹrú torí àmọ́ ń sọ dáadáa pé ìsìláàmù ó ní oko ó ní obìnrin kò lóko ẹrú ó wá jó fúlì ó jó ní freedom gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan tí ìsìláàmù tó gbọ́dọ̀ wọn ó ní bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ kọ́dà wáyà yín náà tí ìsìláàmù tó gbọ́dọ̀ wa ó ní bá tó bẹ̀rẹ̀ àwọn lágbáwá tẹ́sí bẹ́ẹ̀ lágbọ́bẹ̀ ẹ̀yìn mọ́ta tó ní káwọn ẹlẹ́sìn tó bí islam wá dé wá kọ obìnrin ní freedom dòní freedom sọ́nà fún obìnrin àwọn òṣèlú fún kódà ilẹ̀ yorùbá rẹ̀ náà pàtàkì lẹ́yìn bí ogún jíjẹ. àwọn ìlú kan bẹ́ ilẹ̀ yorùbá wọ́n ní ìdòwò ní ìtẹ́lẹ́sẹ̀ ní ìdúró lọ òṣèlú fún. ní àsìkò kálọ́gbà yẹn lásìkò púpọ̀ bàbá wa ní ìsìlámù gba obìnrin sí òun oṣù ẹrú eléyìí wọn kọ nígbà rí problem lọ́dọ̀ ọkọ ẹlẹ́ẹ̀dẹ́ kọ̀ọ̀kan èyí tí ọmọ kò lágbára èyí tí ọmọ yẹn lọ ẹlẹ́ẹ̀ lágbára rẹ̀ àmọ́ ọkọ ti ẹ̀ bí ọba rí tó ní ìdí ẹ̀ka àkó lọ́dọ̀ ìyàwó rẹ̀ ó ní tó máa lọ ó lágbára rẹ̀ ènìyàn náà lálẹ́ ìfúnfẹ́ ni o àǹfààní wà tó bẹ̀rẹ̀ tó náà bá rí tó wù ú tí ó gbúmọ́ lára ọkùnrin bí fẹ́ àwa ní nǹkan yóò wù lára alágbájá máa wù fẹ́ má ọlọ́run fún un lọ́nà àǹfààní kan tí ọkùnrin ò lè lo agbára lórí ẹ̀ ní ọ́ọ́bì tó bá tó lọkọ ní olóòótọ́ tí wọ́n tó bá fún obìnrin ní àǹfààní rẹ̀ níbẹ̀ máa fi àgbé obìnrin níbẹ̀ ló ti bọ̀ kó o ní torí kò lágbára láti kó o ní ọkùnrin òbí ọmọ lábẹ́ fẹ̀ríà ẹ̀sìn ẹ̀rọ àwọn ọkùnrin kọ̀ọ̀kan lónìí wọ́n ti lọ lágbára lórí wọn ọlọ́wọ́ fún obìnrin náà ní agbára ní. bẹ́ẹ̀ni náà bá rí ilé òun lára ọkọ bí ti jẹ́ pé àwọn náà táwọn àkóyàwó wa mọ́ inú ìfẹ́ tó wà lára rẹ̀ mọ́ta sí láàfẹ́ mọ́. bẹ́ẹ̀ni náà a ṣàlàyé àwọn ọ̀nà tá gbà táfi má lè di ara wa tó tó wá bí ìgbà kọ́ra wa a ti ṣàlàyé ní ìjẹ̀jọ́. bí wọ́n á tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sóbìnrin náà ọkọ ní mo kí yìí ló ń dójú sí yìí ọkọ ni oké wọ̀nyí ọkọ ni nínú yìí ilé ìjọ wọ́pọ̀ láwùjọ wa yìí ọkọ máa lu obìnrin òun ni òkú lóúnjẹ yìí ojú wa jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkọ́wá kú sínú ìyá bẹ́ẹ̀. ìsìláàmù kó náà láǹfààní kó béèrè fún kíkọ́ lọ́dọ̀ ọkọ ó wà lọ bá ọkọ rẹ̀ pé ó tú mi ẹ̀kọ́ mi ẹ̀jọ̀ wa ẹ̀kọ́ mi lẹ́yìn. Torí pé bí wọ́n ṣe ìṣèjì owó tó tẹ́lẹ̀ ìgbìmọ̀ lọ lé, bí wọ́n lè gbé olúbi tó lọ, ìyàwó ọkùnrin ló ṣe. Ìyàwó ọkùnrin ló ṣe. Gbogbo àwọn tá a bá ti gbà á lẹ̀ kí wọ́n kẹ́rù rẹ̀ bọ́kọ̀ bá jẹ́ máa ń dájọ́ rẹ̀ òun ti fi ìyá jẹ́ pẹ̀lú ọlọ́kọ́ àdúgbò fún kò láti tó ìfi ọmọ bọ́kọ̀ bá fún láti tó ìfi ọmọ gbogbo ọ̀kọ́ ni ọkọ lè ní ọ̀dà àkókò ìfi ọmọ ọkọ̀ méjì ọkọ̀ wa lè yarí èèyàn fi ọlẹ̀ ọ̀pọ̀ ọlọ́bì kankan nítorí ti ìyá jẹ́ ó ti lọ bá pé àní ọkọ̀ mi nǹkan ọ̀nì ọlọ́ ọlọ́kọ̀ wa kò dé lágbára mi gbogbo ọdún bá bẹ̀rẹ̀ pípọ̀ lọ́dọ̀ ọkọ bẹ́ẹ̀ bá kọ̀ oníjáde ní o. àbí kọ́kọ́ kọ́kọ́ bí wọ́n fi ọrùn wọn lọ tó bá ń sọ bẹ́ẹ̀ ló gbàdùn kó ìdìbò ọkọ mẹ́. ọlọ́run wa fún ní àǹfààní ni kí láǹfààní náà yóò wá kó ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ adájọ́ òṣèǹtadájọ́ òdìbò lọ adájọ́ kọ́dọ̀ òdìbò yìí lọ lábẹ́ òfin olè ní ah, gómìnà dáhùn àbáyọ ẹlọmọ ẹtùmọ́lé adájọ́ lẹ́yìn bẹ́ẹ̀ tí wàá tí wàá kó ẹjọ́ rẹ̀ fọwọ́ ọba adájọ́. bí iná wá ṣẹlẹ̀ lórí àwọn bá kékeré àti bá kékeré lọ́wọ́ tí wáyà yìí bí o tí o lè fi ọdún gbà wá ọ̀dà adájọ́ rẹ̀ ní wàá pa ọkùnrin láti ẹ̀yà tẹnu rẹ̀ pé ọ̀ọ̀bẹ̀ máa tí ìgbọ̀ máa wù ní kí àwọn ọ̀sẹ̀ tí ọmọ ìgbàlódé náà tóbi rẹ̀ lẹ̀. lábẹ́ ilé iṣẹ́ náà tó bí wọ́n obìnrin ló wá kọ ọkọ àbẹ́bẹ̀rẹ̀ fún kíkọ ọkọ tí wọ́n kọ lábẹ́ òfin ọlọ́run ọba irú obìnrin bẹ́ẹ̀ yóò dátọ̀dá àti padà fọ́kọ rẹ̀ yóò dátọ̀dá àti yóò dá padà fọ́kọ rẹ̀ sọ́rí òun ló fi jẹ́ sí ìsìlámù ìsìlámù ìsìlámù ìgbẹ́jọ́ ìsìlámù wọ́n fẹ́ ìkọ́lẹ́jì obìnrin tó sábẹ́ dátọ̀dá àti lọ́dọ̀ ọkọ kọ́lọ́dọ̀ àti

ẹni tí wọ́n lọ nínú ọdún sáà ní pé ìgbà kùrá lè rẹ̀ gba owó tuntun tó fún mi. Jọba kò sùn ní àní àwọn ọmọ ní kóbìnrin ń gba owó ọmọbìnrin ìjọba àfihàn o, èyí sì wọ o, èyí fẹ́ fẹ́ o. Ìsìlámù kan encourage rẹ̀ pé kí wọ́n gba tó pọ̀ mi. Lọ́wọ́ àwọn ọ̀pá ní pé ìsìlámù ìfẹ́fẹ́ ìfura nílẹ̀. Ṣùgbọ́n mo ní èmi mú èyí tó àwọn ọ̀pẹ̀ ìsìlámù ìfura yẹ ẹ̀fẹ́ ra yín ìsìláàmù ni ẹgbẹ́ wá púpọ̀ ẹgbẹ́ wá pé òkété ẹ̀yà ẹ̀tọ́ tó wáyé lẹ̀ àwọn oníṣẹ́ lè jáde wọn lórí ẹgbẹ́ ẹ̀sìn wọn lórí bá a gbọ́dọ̀ àwọn ohun ìmọ̀tìlá sáfòfò ìgbà ilé ìtọ́ pàtàkì àwọn àwọn tó lélẹ̀ kó tó dì bẹ́ẹ̀ kó tó dì bẹ́ẹ̀ wà pa àwọn tó lélẹ̀ ìyàwó ìfọkọ̀ lóògùn jẹ kó tó dì bẹ́ẹ̀ àwọn ìfàlẹ́ ìsìláàmù ti kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ bí ọkọ bá kọ ìyàwó rẹ̀ kò lágbára lábẹ́ òfin ọlọ́run tó sì jáde tó lọ ọkọ bẹ́ẹ̀ ní oṣù náà tó yẹ ẹ̀dá ẹ̀dá tó tọ́lá. ìdúró ẹ̀dá tó láti fi dédé láti sọ pé ọkọ obìnrin láti sọ pé ọkọ gbọ́dọ̀ kọ́ nígbà náà ló háyọ̀. nígbà náà ló sáré háyọ̀ òbí gbọ́dọ̀ súnmọ́ pé ti háyọ̀ ní. ọ̀kọ́kọ́ bá kọ̀ kó wá jáde kó ní ọkùnrin tó ń lọ lé wọn nínú ọtí ìgbà ìyẹn tó ní ti haidọ lẹ́ẹ̀mẹ́ta nínú ọkọ̀ tó jáde ẹ̀wọ̀n náà wá. inú ilé ọkọ̀ náà ló ti wà kódà kò ní bí ṣe múra lẹ́yìn ọmọlá lẹ́kọ̀ọ́ rẹ̀ tí wọ́n wọ́n ti nínú yàrá ilé tí wọ́n tẹ́lẹ̀ tí ó fò díẹ̀ díẹ̀ tí ó fi àwọn àwọ̀tẹ́lẹ̀ ọkọ̀ máa wò tó tó fún wa bẹ̀rẹ̀ ní kò ní lọ sí lára kùtùkùtù ó sì máa wọ̀ kọjá ajé ọkọ̀ rẹ̀ báyìí. Nígbà tí náà fún oṣù mẹ́ta à tẹ̀wẹ́. Ojú ọkọ̀ ọkùnrin tó bá ti rí sáwọn yìí orí wọ́n ti máa ń wáyé. Òkúta wa ń lọ lẹ́nu. Tó wá lọ lẹ́nu ẹ̀ yọkọ̀ ìjàmbá òun ilé ìwọ̀n láyé ilé ọ̀gbá lẹ́gbẹ̀ẹ́ láyé rẹ̀ ni. Ìjà ti ta ìyẹn lọ. Tó bá ìlú kò ní ìpèsè ní mọ́nì kẹta mọ́ ìjà ti ta ìyẹn lọ. Ẹ̀rọ والطلاق مرتان kọ́lọ̀ ilé nínú náà tó wá ní ẹ̀kún ní àwọn ọkùnrin náà tó bèèrè jẹ́rẹ̀ bèèrè ọwọ́ akún ọkùnrin náà ní àǹfààní tó ń bí ọgbà padà ọdún tí àwọn èèyàn ń lò pé ó ní àǹfààní tó ń bì sẹ́yìn tẹ́lẹ̀ àpò lẹ́yìn ọdún jẹ́ àwọn obìnrin tó máa gbọ́n kọ̀ wọ́n padà wọ́n kọ̀kọ́ ọlọ́ ní ẹ̀mọ́ ìdílé àǹfààní tó bá jẹ́ títí ìyàwó máa kọ̀ tó ń lọ ìgbà ó ìgbà alákọ̀ọ́kọ́ ó ìgbà alákọ̀ọ́kọ́ ìṣèṣe ẹ̀kẹta ẹlẹ́kẹ̀ẹ́jì lọ́sọ̀tọ̀ kókó tó ń ta ẹ̀yìn kó ṣe ẹlẹ́kẹ̀ẹ́ta tó ń jáde ní ọkọ rẹ̀ ní ti padà yọ ojú tó ń bẹ láàrin ara wọn kò sí ìṣẹ̀tẹ̀ mọ́tò ní náà wọ́n ọkọ ètò láǹfààní àti tí wọn máa bá àmọ́ níbẹ̀ yẹn ó ti gbàgbé bí ọmọ ẹgbẹ́ tó ń bẹ lábẹ́ bàbá rẹ̀ wípé ẹni ọkùnrin ló máa bá nígbà tó wà ní bàbá rẹ̀ tó wà fún ìdíje gbogbo àwọn tó máa tẹ ọtí wọ́n ti lè gbé kóòtù tó ní ẹ̀gbọ́n tó dìde bẹ́ẹ̀ bá ti gbé bẹ́ẹ̀ nígbà tó ti ọ̀rẹ́ lọ́gbẹ́ ó ti lágbẹ́ pé parídà rẹ̀ ọ̀bọ̀ ẹni jáde jáde ó làwọn àfọ́tò dúró ẹni máa pàdé ọ̀rọ̀ bọ̀rọ̀ dúró ìgbà yẹn ní ọmọ ìdíkúnbọ̀ ó ti gbàgbé bí ọmọ dúró ṣùgbọ́n bá ní bọ́lọ́pàá tó ní wọ́n níbi ìlà ni bọ́lọ́ já wọn lọ padà bí ẹ ṣe ṣe lákọ̀ọ́kọ́ tó ẹgbẹ́ láyé ẹ̀rẹ̀ tó fọ́ sọ̀dá àti bọ́lọ̀ tó ní pé lẹ́sẹ̀ lè pè lẹ́sẹ̀ náà jẹ́ lẹ́sẹ̀ sí tẹ́sí kan pẹ̀lú pẹ̀lú káńtó ní ilé ẹ̀sẹ̀ wọ́n lù ṣùgbọ́n bá ṣe ń jìyẹ ṣe ìwé bẹ́ẹ̀ ní tẹ́tẹ́ tó ṣe lù yìí àbẹ́rẹ́ ńlá ti láwùjọ àánú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìjẹ́tẹ́ jù mẹ́rin ẹ̀ṣẹ́ sóbìnrin tá a bá ti lè pọ̀ tó ti lọ ìdá rẹ̀ tó ti wá padà sílé ẹran ààrẹ tẹkùn mọ́ bàbá dá padà sílé bàbá dá padà sílé bẹ́ẹ̀ káàkiri akójú ìgbẹ́lẹ̀ jẹ́ òṣèlú ara yín. tí wọ́n á jẹ́ sí obìnrin yìí olóògbèrè fún kíkọ́ bá ti sọ ní ìbáṣẹ́ bá ti padà nígbà tí ẹ̀ oṣù kan náà ni òun ò ní tó mẹ́ta. bàbá kò dé lákọ̀ọ́kọ́ tí a dá padà wọ́n lọ dápadà rẹ̀ ó jáde ní àdúgbò ti jáde ní ọjọ́ dápadà akọọ́lẹ̀ tó adápadà. lẹ́ẹ̀mejì tá a bá kọ obìnrin ìtọ́jú obìnrin ni alákòóso akọ yóò gbé yóò mú yóò lè abẹ́ọkọ ọwọ́ ọkọ ló wà. ìwọ ọkọ ọdún tó dàbẹ̀ ti ó lọ jẹ ọ̀fẹ́ lé ó lọ jẹ ọ̀fẹ́ lé ẹni ogójì mẹ́ta. bí ìgbàgbọ́dọ̀ ti lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tẹ́lẹ̀ àbí sẹ́yìn tó ní kẹ́rẹ́ tẹ̀ ẹ́ lọ́wọ́ mi ní sẹ́yìn àti àyíké tó ń lé mi tẹ́kọ̀ wọ́n mi bẹ́ẹ̀ kò ní kó lórí mi mẹ́ta ní lọ́bẹ̀ bí ìdílé mi jẹ́ eré lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ọ̀sùn lójúmọ́ tó bá ti wá di ẹgbẹ́ ẹlẹ́kẹta èyí ti dandan ní kókó yìí tó ṣe ẹgbẹ́ kọ́sẹ̀ ẹgbẹ́ pọ̀ náà lábẹ́ ọkùnrin yẹn náà eléyìí ní àwọn àlàyé rẹ̀ ká ti díẹ̀ ṣètọ́lì àṣetọ́n ọ̀tàwọn ni ṣètọ́lì sì láwọn ọmọdé kí ránṣẹ́ ó láwọn ọmọdé kí ránṣẹ́ bá oníkà ìlọ́gàárù ọ̀rẹ́ bí títà ìlọ́gàárù lábàdí ogún tẹ́lẹ̀ ọdún ogún lábàdí àjíbá ìtẹ́lẹ̀ ọdún ọdún báyìí Àjẹ́bọ̀ Mọ̀hámọ́sọ̀ ọlọ́run àríwọ̀sọ́lá ní àdínkù fún gbà wá. Àjẹ́bí ni àríṣẹ́ sọ́ọ̀lù aláàràṣì rẹ̀ eré omi ló wà òun náà aláàràṣì sí ní sọlá àbẹ́rí omi ó wá ní àwọn ṣàyàfí àwọn ọmọ ṣẹ́ àwọn ọmọ ogun tó náà rán orí ajá ìlọsíta ọmọ wọn ti fẹ́ fún káàkó wà máa jẹ́ múlò ọdún láàá ewé ọdún lọ́wọ́ yìí ṣe àà lábájẹ́ ìjà ìjẹ́lẹ̀ mo ti fẹ́ fẹ́ fẹ́ máa ẹ̀lẹ́gbẹ̀ẹ́ yóò lọ ilé sí alábọ́dé mo ti tẹ́ ìtẹ́lẹ̀ tó ti jẹ́ bá gbogbo mo ti kí lọ ṣe. gbogbo sẹ́kà àwọn ọmọ rẹ̀ bá ń kàwọn pé àwọn ti báyìí àwọn ti báyìí àwọn ti báyìí kò ní rí tẹ́lẹ̀ ọ̀ orí ti sàtí kí ló ń sọ lẹ́ta ṣe ìhàn. ọ̀ ní ìdọ̀dá dé o bí kaba wá tó tó wà ní bá sọ ọkùnrin àtà àtà ọ̀rọ̀kùn gẹ́yìn náà mú wọ́n gẹ́yìn náà ìwọ́n àfihàn. bí kaba wá tó tó bá ní à inú tí mo lọ mọ́ nínú mo dára lọ ọkọ̀ àbáyá mo dà lọ́rùn mi lórí lẹ́sàn án ìdájọ́ ọ̀dá wọ́n ṣe dáadáa inú tí wọ́n ń ba inú tí wọ́n tí wọ́n ń tó wọ́n ṣe dá ní tí wọ́n ń tó wọ́n lájọ́ inú tí àwọn ẹ̀ bá ṣe bàbá fẹ́ kọrẹ ní ìlànà káàkiri kọrẹ ní ìlàsàlàyò ìyẹ́ kan sọ pé alábájá máa lọ àtọ́jú ẹjọ́ ẹkọ́kọ́ sí wá ẹ̀sàlàyé fún ìyàwó tó kù sí wọ̀n ìdárí kamẹ́rẹ̀ àwọn kù sí kan èyí tó wá yá tara tí ó fẹ́ tí ó sì wọ́n lànà àwọn wá ń lú àwọn ọkùnrin àkọ́kọ́ èyí ò fẹ́ yí padà. tòun ti bẹ́ẹ̀ náà èyí tó yọ àwọn ọ̀gá yóò ṣe gbọ́ lójú bó lè jẹ́ kí ọwọ́ àtàtà máa ń jẹ́ àtẹ́lẹ̀ náà ẹjọ́ tó máa ń lọ ẹjọ́ lórí ẹjọ́ tẹ́lẹ̀ lórí ti parí ẹwà ẹwà ọjọ́ ọjọ́ ọjọ́ tó ní lórí pọ́ńtì ọ̀hún ní òkú ní òjọ́ tẹ́lẹ̀ wọ́n tó ti lórí báyìí wọ́n padà náà ẹjọ́ báyìí máa ń jẹ́ láàpọ̀ ìdójọ́ bá ní wọ́n sáwà ọjọ́ náà àárín wọn sì ṣòro dá sí àbáwọn mẹ́rin tó wọ́n máa ń على لا إله إلا الله على قوة التقى وضع على الرجاء وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله والصلاة والسلام على عشرة المرسلين نبينا محمد صلى الله عليه وسلم

lórí àsìkò adágún sọ́ọ̀tù wọ́n má lè ní paradà fún ara wọn wọ́n ń pa sísú wọn tó àwọn méjèèjì ajẹ́lẹ̀dúgbọ́ra wa ọ̀ nípa àdúgbò àwùjọra wọn ìwé orí tí àwọn àbúrò wa bá jọ gbé lọ lóbi kan náà a máa ń já ìwé òkúta yẹn kan lọ máa ń bára wọn já káwá ní ẹjọ́ pé ìyáyìn ọ̀hún gbé ìyáyìn ọ̀hún gbé ìwọ̀n òjòra wọn ìtìjú òjòra wọn àbádà òjòra wọn wá pàdé ìwọ̀n òjòra wọn títí ló wọ́n tún gbà mí ẹ lọ fa ẹ̀yìn tún kálá rẹ̀ ọkọ̀ àtìyàwó. Olùwàlúwàjẹ́ ẹ̀ńdà bá àjọ fún mi bá wọlé kí ìgbà afẹ́sẹ̀ lónìí olúwọ́gbọ́wọ́ àlúwárí pé ẹbá ti tó méjì yálà ọ̀rẹ́ lẹ́gẹ́ ni ẹbá ti tó méjì ọmọ kí a tọ̀gbá lẹ́gẹ́ ẹbá ti tó méjì jẹ́jọ́ sàtìpọ̀ ọlọ́ọ̀lá ní èdè sí àpàrà ẹni o ilé yóò ní wọ́n àtàlọ́wọ́ tí ò ní dùn wọn ilé yóò ní wọ́n àtàlọ́wọ́ tí ò ní dùn lẹ́nu kejì náà olúwa ní ipò ẹ̀kọ́ ilé àtẹ́sí rú ọlọ́wọ́ ní kò sí ẹ̀sán tí sọ̀rọ̀ tó wá ní sùúrù tó ti láti gẹ̀ẹ́nà àjẹ́nà ni ó ẹnu ọ̀rọ̀ pàtàkì ọkọ̀ ìyàwó ẹgbẹ́ ọ̀rọ̀ ló ti bá obìnrin púpọ̀ lórí ibi tàbí dá wọn. lẹ́yìn tí iṣẹ́ ti ìkọ́ ẹni lónìí látọ̀dọ̀ obìnrin ti wá. kò wá ní sí ń fà á ọ̀pọ̀ ọmọ kan obìnrin ò mọ tó ń lọ sínú márùn-ún

àbí ẹ̀rọ ń fi ẹ̀rọ ń lọ ní ọmọ ẹ̀ẹ́dùn ọlọ́ta náà gẹ́gẹ́ aládàtúwa àwọn ọ̀gẹ́gẹ́ àwọn obìnrin táwọn àwọn obìnrin táwọn èdè ké wú tẹ́láwọn olùdáwọn náà gẹ́gẹ́ ní àwọn náà àwọn náà ní kó lẹ́nu babara náà wọ́n ti gbọ́ wà tí wọ́n lè kò sẹ́ni gbogbo kò sẹ́ni gbogbo ìlú ọlọ́mọdá lọ́wọ́ ọ̀kà kò sẹ́ni gbogbo àdáàdì kò sẹ́ni gbogbo sọ Kọ́dá, ìgbà ọdún jẹun rí. Kò ní jẹ́ àwọn olóòjá àti owó lẹ́rù, wọ́n gbá, ìgbàlá àti ó ń tọ́ àti jẹ́ bí ìgbé àrùn tó rán bẹ́ẹ̀ ní òṣèlẹ̀ rí. Àbádà tó wà mọ̀, wọ́n ni àádá tó wà hàtà tọ́kọ́ bá ní ṣe báyìí kó lẹ́yìn àmọ́tọ́ àwọn wọ̀nyí àwọn àwọn àti ẹ̀sìn lẹ́yìn tọ́kọ́ bá ní lábáyá bí òbí ọ̀rẹ́ yọ lórí ìjà rẹ̀ yàmá tọ́kọ́ bá ní ìyàwó ní ìdí ní ẹlẹ́kàní ẹgbẹ̀rún Kúrò lórí ayé lẹ́yìn ọdún àtàlẹ́rí lẹ́yìn ọdún àtàlẹ́rí ọ̀sánfẹ́ ẹ̀sùn mú ní àgbà tó tí ó tí ó ti léwọ́ ìdílé àtẹ̀rẹ̀ lọ́pàá wọ́n ọlọ́run lọ́pàá tí lọ́pàá lọ́pàá tí lọ́wọ́ rẹ̀ lọ́pàá tí ó ní agbára ìjọ ọ̀gá rẹ̀ lọ tí ó fún ní sáárì tó bá lọ́pàá lọ́pàá tó kọ̀ ọ̀lọ́ lẹ́sìn rẹ̀ àwọn obìnrin sí òde

ó kàn wá nílẹ̀ ìlú nígbà tí àwọn àwọn tó dáná àwọn ọgbọ́n yẹn ó di gbogbo ẹ̀. ó ní lórí yóò lọ lọ́nà tó gbogbo lálẹ́ yóò lọ lẹ́mà tó ti darí lórí. so ẹ̀ka tó lọ ẹjẹ́ ká pàwọn máa wá wà lórí àwọn ọmọ wọn. ìlú máa bẹ̀rẹ̀ rẹ̀ láti rí àwọn òbí wọn ti bẹ̀rẹ̀. tó tó tó mi ò bá sì lọ ní ọkọ tó bá wà lábẹ́ àwọn òbí rẹ̀ lẹ́yìn ọmọ àtàkẹ́ ìpàkọ́wọ́ ẹ̀sẹ́gbọ́lẹ́ wa láti lọ kọ́ wọn ní ìpínlẹ̀ ẹ̀kọ́ ẹ̀sá bàbá bàbá wọn ẹgbẹ́ kí bàbá bá tẹ̀sẹ̀ kí a lọ bẹ̀rẹ̀ ọwọ́ abẹ́rẹ́ láyé àníṣẹ́ kí n bá fi ọ̀gbẹ́ kí ìyá rẹ̀ máa tún ní kọ́ńtà yìí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀dọ́ bẹ̀rù lọ sí kódà àtúnyà àti ìyá rẹ̀ wọlé wọlé tẹ̀síṣẹ́ wọlé tẹ̀síṣẹ́ pọ̀ sọ àti pé àti bàbá ti wọlé ilé ìlú ọkọ pé èmi èmi láláṣẹ nílé àwọn ìjọba ìgbà tí jẹ́ kó bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ jọmọ́ ilẹ̀ kanjú níbi rúgbà yìí nítorí pé èyí ti àwọn gbọ́ níyó táwọn obìnrin àtọkùnrin kọ̀ọ̀rọ̀ wọn lẹ̀ tí àwọn tó ní onísìmọ̀ àwọn àwọn àbá pẹ̀lú akọ̀jẹ̀rẹ̀ olúwa bíọ́ gbogbo àwọn ilé tí ó tó lọ́wọ́ àpò ilé tí ń tó ọlọ́wọ́ tó dàrú ọlọ́láìlá ìlọ́lọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن